you, Miss Sam. We are happy to see you again, sir. Hey. Walaikum salam. How are you? Hey, you can have your seat. You can have your seat. How are you? How are you? Fine, sir. I'm so happy to see you today. ah <laughs> ah ah ah ah. kókó kọ́ làwọn àbí kò ní jẹ́ ara ìgbọ́tàn arákùnrin ẹ má ṣe lẹ́nìkẹ́ni ṣe rí àtọmọ kékeré àtàgbàlagbà kò sẹ́ni tí ìtàn gbígbọ́ wúlò fún. èèyàn abẹ́ mi kan. n dá jókòó. Eh, eh, eh, come come come come on. ẹ ṣe lọ. Before we proceed today, are you hearing me? Yes. Who can quickly tell me the, the story that I told you last time? Ah, oh yeah, yeah, yeah, yeah, oh yeah. You, you. The story you told us about was Oluwasegun Obasanjo, how he came out from the prison and became the Nigerian president. Oh, wow! I'm proud of you. A round of applause for her. That's good. Uh, today, I will tell you a story of a man that has mental illness. In the year 2002, Theophilus, Theophilus um, uh, is a brilliant person that love reading. Tí which everybody knows ọ̀bàrà bọ́bàrà ọba òtórí ogun wáyé òòṣà ò fìdí ìdàfúkà òòṣà ò bá fìdí ìdàfúkà ìbá ti bẹ́ gbogbo ọmọ aráyé lórí porogodo adé àfún ọmọ tuntun jòjòló tó lóun ṣọkọ ìyá ọ̀hún èèwọ̀ kò lè ṣeé ṣe. ó ga kò ga jù kò lómi lára ó pupa ó pupa mo ti mọ̀ mo ti mọ̀ jọ kó lè kú o kó lè kú she's too young. <laughs> she she she she is too kind to die. psalm forty two verse one bí ọkàn àgbọ̀nrín ṣe ń fà sí omi odò tí ó tutù bẹ́ẹ̀ ni ọkàn mi ṣe ń fà sí ẹ olúwa ọlọ́run mi ọba ìyanu. ah ọlọ́run ṣé o mo rí tí o lè nì tí ó yéé mo débẹ̀ tán. yóò jọ wá tí ó tí ó ah, ah, for the past three months mo ti ń wá bọ̀bọ̀ yìí tí ó ah, kí ni mo fẹ́ ṣe báyìí o ok ok tó bá di ìrọ̀lẹ́ màá lọ wo ní bèzẹ̀. Matthew six verse twenty-four you can never serve two masters at the same time alimalu mali wajan nati jan nati wàá tún ibadi yá ibadi iṣẹ́ orí Jannah TV máa lì ibi. Mósè orí màládé orí màládé Mósè. don't be scared come on. alẹ́ lè tó ń jà lọ́dọ̀ lórí ìṣòro. wo ti ó nìyẹn bó ṣe wà yẹn i'm very sure pé ó fẹ́ lọ jíṣẹ́ ń bì ni and bó ṣe wà yẹn he tells you not to sleep wò má díjú o because tó bá díjú mm-hmm. ikú nìyẹn o. Eh, you serious? Ah, ṣé o rí bó ṣe wà yẹn tí ọlọ́run fún lẹ́bùn débi wípé tí ó bá pàdé for the first time ó lè sọ gbogbo orúkọ á sọ gbogbo everything nípa ẹ fún ẹ. ajé kò kò sẹ́ni tọ́lọ́run ò lè lò nìyẹn o. kà tó ti yí lórí and bó ṣe wà yẹn mo ṣí ọ̀pá àwọn ẹbí ẹ ti tọ́jú ẹ tọ́jú ẹ. ajé ah, kò tó bá rówó tọ́jú dáadáa ara ẹ máa yá. Oh. Ah mi ò sọ párẹ ò lè yá kọ́lọ́run dáríjì mi torí mi ò fẹ́ gbẹ̀ṣẹ̀ o mo bó ṣe wà yẹn. Oh, this guy is so cute. Ah, uh, he's so cute. Why? Yes, man, she, in it now, so cute. Ṣé èmi ò cute ni? Ṣé mi ò cute ni? Lọ́jàre, ṣé yẹn là sọ ní obìnrin tẹ nìyẹn? Ah, àánú ah, ẹ̀dẹ̀ ṣe mí oh, ṣá. àgbáyà mi báyìí rí o, àgbáyà mi báyìí rí. Lọ́jọ́. Hmm? Ìyẹn kọ́ ni issue. ìgbà ni ò sẹ́sọ̀yà kẹ́kẹ́kẹ́ ẹ̀yà fún bàbá yẹkuyẹku òkè àpà wọ́n ń pè ní ọ̀yẹ̀kú eléyìí tó sọ wípé ifá ní ọ̀yẹ̀kú lórí ọmọ awo ọ̀yẹ̀yẹ̀ ikú yẹ̀ lórí ẹ̀ ọ̀yẹ̀yẹ̀ òfó yẹ̀ lórí ẹ̀ àrùn yẹ̀ lórí ẹ̀ orí burúkú yà lórí ẹ̀ àìsí yà lórí òfó yà lórí ẹ̀ sí. Look into my eyes. Where are you going? Don't you see accident on your way? Answer me before I break your strong. I'm traveling. Can't you see I'm traveling? I'm late already. Oh, oh late. Me neither call delayed. Um, I P Iku. Say my portion in Jesus' name. Oh, you cannot go. Come and hold me. Give it to me. Are you okay? I mean key. Car key. Come and with me. You want to go? You want to die? Are you okay? You want to finish? You will finish! Oh. You want to vanish? You will vanish! I will, I will not allow you. Give me the key. Oh, yeah, yeah, yeah, kúrò lórí ẹ̀. Dẹ́gbẹ̀ tí ó! Give me the key. Bí ọmọ ṣe sọ, ara ní ìgbà ni ó. Give me the key. Dẹ́gbẹ̀ nífẹ̀ẹ́, dẹ́gbẹ̀ nífẹ̀ẹ́, dẹ́gbẹ̀ nífẹ̀ẹ́. Dikaki, Dikaki, Dikaki, Dikaki, Dikaki, Dikaki. Ogbó pákápáká báyìí ló gbó alábàáhùn. Àdàgbàrá kò ní tìgbín. Ogbó àgbòrà kò òun lógbó ahun wàá gbó wàá tọ́ ò ní kú ní kékeré no bìjà ìsẹyìdìlẹ ojúdi wàá lami ṣòro mọlánà muhammad níyàbàtàn àṣekànàmọdà tìjàni ọ jehova mímọ́ jésù kristi mímọ́ máikẹ́lì mímọ́ ọkùnrin ọlọ́run ò lè kú mi nígbà min dani. Come and give me the key, the car key. dé. kí ló dé kí ni kí ló dé. kí ló dé ṣé fúlàsì mi àti yín papọ̀ ni mo ní mò ń wúwo ẹni fúlà ẹni kí ló dé owó àjọ lọ́jọ́ tí mo kó wọnú lé lánàá lẹ́yìn pé mo fọṣọ níta mo dẹ̀ padà wọlé mi ìbò ònú lé mọ́. àwọn èèyàn ń sùn nílé náà. àwọn èèyàn wọ́n ló ń sùn. ẹ jẹ́ ní sùúrù <laughs> ẹ ní sùúrù náà kí ló wá lè tó lè báyìí. àti ní sẹ́ mẹ́jẹ̀ ń wojú yín ẹ má jẹun ojú yín àti ní sí mo ń sọ tèmi fún yín o tani mo sọ ẹ tẹ́lẹ̀ kọ́ mi kó bọ́ ta ni. ẹ dúró náà ya Michael ṣé ti pè ẹ ti pè lọ ọmọ yín Michael gangan fúnra. ọmọ tèmi tí mo ti mọ̀ bọ́ dáhùn kọ́ ọmọ tèmi kọ́ ọmọ tèmi yóò ń jalè dábàá mi wá owó mi ni o. kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀ hm, ẹ ṣàbà ń wọ́wọ́ mi inú ilé fúláàtì mọ̀bí tó ti wọnú ilé oúnjẹ tó ń kó ẹ ṣàbà tẹ̀ ń wọ́wọ́ mi ni ẹ bá wọ́n ẹ̀ ní wọ́n gbèsè o ẹ ṣàánú mi o. ẹ ń wọ́wọ́. bóyá ẹ ti ń dùn yìí bóyá ẹ ti ń dùn yìí lẹ́ni mò ń wọ́wọ́. ẹ máa ní sùúrù ṣé mo mọ nǹkan tẹ́ ń wá tẹ́lẹ̀ ní ṣe bí mo bá yín tẹ́ ń <laughs> mo máa rókun láyé mi o. wọ́n sọ fún mi pé orí yín dàrú ni wọ́n wá pè mí níbi tí mo wà wọ́n lẹ̀ ń wówó. mo ń wówó. ẹ ń wá owó ẹ jọ má bínú iṣẹ́ ẹ dáná. o kàn wọlé síbi oníṣan dáná ta ló ń béèrè. kí ló ṣe mi sọ̀rọ̀ ṣé nǹkan wà nù orí àkọ́bí dádì ẹ̀ ní family house ilé yín tí wọ́n kọ́ síbi tí wọ́n kọ́ sí mi. ẹ wo tí ẹ bá fún mi ní oúnjẹ màá jíṣẹ́ tán rán mi wá fún yín. one two three and four kò sí òòlè kankan ní inú fúláàtì mẹ́rẹ̀ẹ̀rin tó wà nù lẹ́yìn àyàfi ìyẹn. ibo. ibo o lè ní ẹ. dáwọlé. o lè ní ẹ tó bá bá mi jiyàn máa fọ fèrè sí inú ayé ẹ wọn máa kọrin láti inú ayé ẹ ó ya wèrè ṣá àbí wèrè ní ẹ nìṣẹ́ wèrè fẹ́ bu ẹ̀jẹ̀ ni. mo fọ fèrè sí ayé ẹ kí ayé ẹ dàrú kí ló gbé dání. kí kí ni bírèdì lọ́wọ́ àmì ẹ̀jà rẹ. ìrà ni owó wà ń bẹ ẹ̀yẹ wò. owó wà ń bẹ. Hmm. kí ló ṣe yìí. wọn náà dẹ jẹ kán ah wọ́n wá èyí ah. ló kọ́ mi òwòwò èyí ni òwòwò wà jọ alájọ. kò dájú o kí ló dé àṣọlẹ̀ ni ah. mi ò dójú tì mí ọlọ́run níbi kọ́pọ̀ kan náà. àṣẹ ilẹ̀ jì. ọ̀hún ah. oh, tèmi ẹsẹ̀ o ẹsẹ̀ o. o ti sàpọ́ǹtì àwọn ọkùnrin ọlọ́run. o lè ní ẹ o lè bá mi gbàdánù o lè mú ìwé mi dání olè wà nù. olè yẹ o ibi tí mi sùn sí náà ti jí mi wọ́n jí mi wọ́n ní olè ní ẹ dọ́tọ́rọ́ mi ni mo wá jẹ́ oúnjẹ olómi ọbẹ̀. Hmm, omi òkun ni súnjà lè. olè yẹ o. omi ọbẹ̀ kọ́. kọ́ńtàkì ń bẹ̀sọ̀ tó gbọ̀ nígbà tí wọ́n bá yọ nígbà tí wọ́n pa máa pa olè ní ẹ oúnjẹ lè olórí burúkú wọn máa padà yọ mí dọ̀rọ̀ pé kí n pa ẹ màá dẹ̀ pa ẹ lórí burúkú tó ń wówó náà òun náà fẹ́ jí yọ ọdún ẹ̀tẹ́lẹ̀ ni o gbà bọ́lá gbélé. Ah! Ah! ewé orin dáfídì ìwé tí à ń pè ní orin dávidi ìwé orin àti ní làálàálàálà làálàálàálàálàálà làálàálà làálàálà. ẹ ká sùn. ẹ rántí mi mọ́ ọdún ayọ̀ lórúkọ mi èmi lẹ pàdé lọ́jọ́ sí tẹ jíṣẹ́ fún tẹ́ ẹ sọ pé àwọn oore kan ń bọ̀ ṣùgbọ́n màá rí àwọn àdójúkọ kan àwọn àdójúkọ yẹn kí n má fi ṣèjà kí n má fi ṣèbínú ẹ sà oore yẹn ti dé báyìí in fact mo ti dààmú gan láti rí yín mo ti lọ káàkiri kó tó di pé mo wá létà gẹ́ẹ̀tì yín bíbí báyìí in fact ẹ̀mí ìmoore mo wá fẹ́ fi hàn yín báyìí ló jẹ́ kí n mú tókì yín wá. Do I know you? mi mọ̀ mí náà èmi lè jíṣẹ́ fún lọ́jà ọba lè jíṣẹ́ fún mi. shut up you you you are very stupid ọ̀dẹ̀ ni nígbà tí come no no no come come kí bu ẹ láwùjẹ kí n lè jẹ́ kó mọ̀ pé wèrè ni ẹ́ nígbà tí ọlọ́run ṣoore fún ẹ o mọ̀ nǹkan tó kàn nu ayé ẹ̀ tó yẹ kó ṣe ṣe bí ó yẹ kó lọ sí church kó sọ wípé thank you Jehovah thank you God thank you ọlọ́run ẹ̀mí mímọ́ how you go to mosque and say alhamdulillah gbogbo tọ́lọ́run bá ṣe fún ẹ either good or bad khairin wa sharin you say alhamdulillah alhamdulillah idilam yatini ajali atakitu sheta minali islam siribala you a fool orí ẹ dàrú orí ẹ dàrú ọmọ tó kànú ayé ẹ you are very stupid mi lè sọ fún ẹ pé wèrè ní ẹ wèrè ọ̀dẹ̀ ní ẹ ò nílò kẹ orí ẹ dàrú ẹ kì í mọ nǹkan tó bá yẹ kẹ ṣe nínú ayé yín. Ah, olúwa. àwọ ẹnu ayé ẹ ń gba ayé ẹ jẹ ti yá wèrè. Eh, o eh, eh, ti gbé búrẹ́dì mi o eh, ti o ti gbé yakabu mi yakabu alhamdulilah whatsoever tí Allah bá ṣe fún ẹ you say alhamdulilah you come to me. Ah. <laughs> la la la la la la la. La la la la la la la la la la la la la la la la la la la. I found you mo ti ń What can I do for you? Eh, I said mo ti Hey, shut up. Do you go to school at all? I'm, I'm sorry. I said, what can I do for you? Okay, cool down. Ó shame mí lóore kan last time. Tó ní pé travel wait, má travel blah blah blah. That shit is real gbogbo àwọn tó tàbí lọ́jọ́ pátákátá náà kú èyí tí ò nínú wọn hospital ló wà ń fight for life wọn ọlọ́run yọ mí thank you. come wá gbẹnu wá máa kí ìkàbọ̀ ẹni ọ̀fun máa fi tú ìfun ẹ jáde you are a fool f o o l you are nothing but an idiot o ní làákàyè o ní akílù sí even bible says give thanks to god nítorí ohun mèremère dáadáa tó ti ṣe nínú ayé but bible náà ti sọ wípé ẹ̀yin ọmọ mi ẹ̀yin èèyàn mi tí ẹ ò ní ọpọlọ tẹ́ ya wèrè ẹ ṣègbè nítorí wípé ẹ ní ìmọ̀ ẹ ní làákàyè orí ẹ ò ní nǹkan kan orí ẹ ò légungun orí ẹ ò lọ́pọlọ ò ní èpo ò ní làákàyè ògò lẹ́sẹ̀ lákèbẹ̀lá àkìl. Do you even understand arabic àtọ́ máa jẹ́ kó o star lẹ́lẹ́ ni mo lọ́ọ̀ nílàákàyè ni o ò nílàákàyè olùsẹ̀ akílù o ò ní ọ̀dẹ̀ náà balidun hanta balidun ọ̀dẹ̀ asọ̀rẹ̀ ń rù tí máa sọ̀rọ̀ nírú tí ò ní sọ̀rọ̀ lórí orí ẹ̀ ti dàrú o mọ ẹni tì ní o mọ tó yẹ kó o ṣe ọ̀rọ̀ lọ́hùn lẹ̀ ò dúpẹ́ òun dúpẹ́ lọ́wọ́ èèyàn ṣé èèyàn lè ṣe nǹkan fún ẹni àbọ̀ lọ́hùn ọlọ́run nìkan ló máa ń ṣe nǹkan fún yàn orí ẹ̀ ti dàrú o bó ṣe wà yẹn ó ti ṣẹ̀mí mi ní fọ́gífù ẹ láyéláyé yìí wo fẹjọ sọ Ọlọ́run máa sọ bọlọ pé mi ní fọ́gífù ẹ ó ti yá wèrè kéèyàn wà kó máa nílá ká kó máa ṣe bí aládẹ́wò kiri kó bẹ́ẹ̀. Tio, I, I'm sorry. Sorry for yourself. Sorry for yourself. Wèrè ní àkí nílá ká yìí. Mi ò ní fọ́gífù ẹ gbogbo tó bá rí kó o ṣe either good or bad khairun wa sharin you just say alhamdulillah you are very stupid you are naughty you are orí ẹ dàrú you are everything orí ẹ o ti o ti stupid o ah táyà mi ti jò n fẹ́ lọ fẹ́ tẹ ọtẹ bá bẹ̀ mí mi ní gbọ́ màá lọ fẹ́ táyà mi tí a bá tún padà rí níbí ẹ lù dá ẹkọ láyé yẹn lè mọ̀nàmọ́. goodbye bye bye táàmù ti jò táàmù ti padà jò. ha táìmù ni mo wá lọ́sàn-án yìí àwọn ọ̀dà ẹ̀ńdẹ̀ kodò kí ló wá ṣe tè lọ́sàn-án yìí orí ẹ̀ ń gbóná agbo ẹ̀ wọ́n hot. díẹ̀ lára ẹ̀rọ. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. Ah, kí wàá la fẹ́ ṣe báyẹn sàn. Ah. ilé ìta wá bọ̀bọ̀ ìta wá wá wá wá tàrí ìwò ó ti fẹ́ sú mi o. Ah. wo bọ̀bọ̀ má yẹn purọ́ fún ẹ i'm tired of this ó ti sú mi má yẹn purọ́ fún ẹ ó ti sú mi. ẹ ò mọ̀ kan mo wò bóyá ká padà lọ sí base ó possible kó jẹ́ kí gbogbo báwa ṣe ń rìn tá à ń káàkiri káàkiri yẹn kó n ti lọ sí base ní tiẹ̀ ṣe understand jẹ́ ká lọ wò ń base ó possible ká tún rìn bẹ̀. base Yeah. Base again. Ah, guy, I'm tired o. Oh. Ah, wo bẹ́ẹ̀ ká fi sọ̀la because èmi ò ti rẹ̀ mí. Oorun ti pọ̀ jù náà. Ah, I'm tired o. Oh. Wọ́n bí Kunle Kunle. Má jẹ́ má jẹ́ kó rẹ̀. Yorùbá sọ pé ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́, ó bẹ́ gidi náà ti gbèje ni. Àti pé yìnyín yìnyín kẹ́ni ó lè ṣe mí. Ṣé o understand? Jí ká lọ, má yẹ ká fi sọ̀la. Jẹ́ à lọ lénìí. Ah, Báńsì, oorun yìí pọ̀, oorun yìí ti pọ̀ jù. Ẹlẹ́kẹ̀rin rèé, ta tún máa lọ síbẹ̀ yẹn. Ah, wo bí lóòótọ́ lòrùn pọ̀ ìwọ ni kò ṣàkọlù wà ń bẹ̀ ṣe bí mi àti ìlàjọ ń torí bòrùn káàkiri yá lọ ẹ ọrùn ìyàbọ̀ lélẹ́yìí kò ń sọ̀rọ̀ kan ah, yá lọ jàre. ẹ lóòjì máa pè é padà ojú rẹ̀ yà pọ̀ nípa ara rẹ̀ body no be stone i don tire i don my head. àti débẹ̀ tó ń sọ. kì í ah fancy ló ti rí mo sọ fún ẹ o kò ń dà mí láàmú ni mo ní kọ́ sí ibà yìí lọ́la òun gbọ́ràn tó ti rí sí òun dà sí ibà yìí sí òun dà ah, guy wo ah, wo ó ti sún èmi o. Ah. kúnlé kéré tó ń sọ̀rọ̀ báyìí náà ṣé máa mú kí bọ́bọ́ yóò sì mí báyìí sì máa ní pé ká wà ni ṣé bí bẹ́ẹ̀mi àtẹ̀bá ẹjọ́ ń rìn kiri láti inú látara ṣòro bó tèmi náà lọ́rùn ni ṣé bí kálíbà rí kẹ́lẹ́ dúpẹ́ lẹ́wọ́ náà ni gbogbo tèmi náà ń sá wo kò sí ṣe kò ṣáì ṣe o bóyá ọ̀rọ̀ tó sọ lọ́run la máa padà ṣe a máa padà wáyé báyìí lára ọ̀la náà ni àwọ̀ ah, ọ̀la ni o wọ́n yẹ kó lè dúró sójú kan ṣọ́ọ́ máa rìn kiri ni náà ó lè go jẹ́ ká máa lọ ká máa lọ. ó ti rẹ̀ ní bàjẹ́. dóyin. a ah. báwo ni. mo okay ṣe wá. báwo ni ṣe wá pa. inú wa o. ó ṣẹlẹ̀ náà. kí lẹ ṣe ládùúgbò wa. tí ó lábẹ́rẹ́. ah tí ó ṣé ẹ gbọ́ ni. pé kí nìyẹn dóyin. Ah, bíi táìmì yìí lánàá ni mọ́tò kan ṣàdédé wọ àdúgbò débi pé ó mú ọlọ́pàá gan dání ló bá dẹ̀ wá gbé gbogbo wa nínú láti ẹ̀ bọ́ta pé ta ni yín ta lẹ láti bo nígbà tá dẹ̀ béèrè wọ́n ní pé fámìlì ẹ̀ làwọn fáwọn dẹ̀ fẹ́ lọ tọ́jú ẹ̀ ni. Ah, so báyìí sìn wọ́n ti lọ tọ́jú ẹ̀ báyìí. Ah, bẹ́ẹ̀ ni. Ah, mo bá bọ̀bọ̀ yọ o. mi gan inú mi dùn. kọ́ ló ń jẹ́ kó gbọ́ tọ́jú o. àdúrà tí gbogbo wa ń gbà nìyẹn kí ọlọ́run jẹ́ kó gbọ́ tọ́jú. a gbọ́ tọ́jú lágbèrè. àmì yóò wà ní. I'm really happy for this guy o. èmi gan kọ́ ọmọ ọgá ó ṣe yes sir kẹ́tẹ́ kí ẹ. ọ̀rọ̀ ẹ̀ ó ṣe gan lóyún. ọmọ inú mi dùn mà. Ah, ṣé kò tiẹ̀ láwọn fámìlì tó lè wà tọ́jú ẹ̀. Ah, ah, kò ṣe ní ní fámìlì èèyàn kan ló bìnà. kò lágbára ọmọ òwò case close o. <laughs> bí àwọn ẹbí Theophilus bí wọ́n ṣe gbé tí o lọ láti lọ tọ́jú ẹ̀ òun nìyẹn gẹ́gẹ́ bí ohun tí mo máa ń sọ fún yín ṣe rí orí tẹ̀ ń rí ó máa gbé ẹlòmíì pamọ́ nítorí alápèpa kọ́mọ aráyé má bàa gbé pamọ́. ẹ wo mọ̀jẹ̀sín a máa jìyà á jìyà díẹ̀ nítorí kó má bàa jẹ̀yà ayérayé ẹ ẹ wo Olúṣẹ́gun Ọbásanjọ́ tí mo sọ tán ẹ fún yín he came out of the prison and became Nigeria president ṣẹ́rí ẹ wá wo Tio Theophilus tó yẹ pé gbogbo ayé ti ròyìn pé kò lè dáa fún tí wọ́n rò pé kò lè jẹ́ nǹkan kan mọ́. He now became an entrepreneur. Ó wá dẹni tí gbogbo ayé pátá látòkè òkun láti ìhín látọ̀hún ó wá dẹni tí gbogbo èèyàn ń wárí fún. láhìláhìlá There is no success without history. Hmm. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe máa ròyìn pé ẹnikẹ́ni kò lè ṣoríire. Nítorí pé ẹ̀dá tẹ́ rí yẹn, ẹ̀dá ò láròpin. Ẹ̀dá ò láròpin o. Ẹ wò ó, ẹni tá a ti rò wípé kò lè pàgọ́ lé ni, ó lè padà kọ́lé alárinrin lọ́la ẹ wá gbọ́ ọ ṣe rí òkúta kéékèèké báyìí òkúta kéékèèké tá a kọ̀ sílẹ̀ èè tá a rò pé kò wúlò yìí ó lè padà wá digun lé lọ́la o ṣẹ́rí ẹ múra ṣíṣe ọwọ́ yín dáadáa nítorí pé àtẹ́lẹwọ́ ẹni tẹ́ rí ó ní òkè ń tán ni jẹ o. kíntàn yẹn jẹ kíntàn ni jẹ. kẹ̀dẹ̀ máa gbàdúrà pẹ̀lú ẹ̀ nítorí pé àdúrà ló ń gba agbára kọ́. ẹ ẹ wò orí agbé gbogbo yín débi rè ya dara. dára.